mi bá borí mi ọ̀tá ìbásọkójú tọlọ́run mi. báwọn ìjìyà yé bá rí mi gbé lọ ọ̀tá lè sọkójú tọlọ́run mi. ọ̀rẹ́ kálógun tó já ẹ̀ bá yí ọgbẹ́ lọ ọ̀tá lè sọkójú tọlọ́run rẹ. ọ̀tá ibà yẹ̀gẹ̀ lórí Mósè àmọ́ ọlọ́run mi parí ìjà parí ẹjọ́ o omi ló gbé Fáráò lọ ọ̀tọ̀ tako kí ọkọ̀ ẹ kọrin. ọpẹ́ ló yẹ fún bàbá yẹn ọlọ́run tójú mi ti yọ. ojú kò lè tì rárá. ó dáyé ó tún dọ̀run ọlọ́run tó ní bàbá mi. ìlọ́yà forúkọ rẹ̀. torí pé mo wá sáyé. ìwọ bá mi ṣe é. dẹ̀ mú mi dàgbà ọ̀tá òṣèfẹ́ sọlọ́run ni. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà. tọ́ntọ́ntọ́n ṣe bẹ́ẹ̀ jọ ọmọ ikú Fresh FM one oh five dot nine àgọ́bọ́lì òun láyé ń gbọ́ tó mi ilẹ̀ títí tí ó mísíkà ọ̀gbìn ní challenge náà àgbẹ̀ Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. A beautiful evening to you. This is Fresh 105.9 FM Ibadan. Please listen to this personal paid announcement. Kunle Ade Homes is hiring 1 full time marketers, qualification, national diploma. 2. Admin managers, qualification, 3 years experience. Salary is very attractive, plus commission on every sale. Interested applicants should please call 090 21 57 or 081 69 689666. You can visit our head office at 82 Brick House, MKO Abiola Way, Ring Road, Ibadan. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Bliss èèyàn ní lówó lọ́wọ́ kọ́kàn rẹ̀ ọmọ fàṣibí tọ́da láti jẹ tàbí láti mu jíjẹ mímu ìrọ̀rùn ló bá dé ní Bliss Farm Kitchen and Bar tó kalẹ̀ sí Sáwẹ́ Garage Ọlọ́nṣogbo Ìbàdàn fẹlifẹli lóúnjẹ ń gbóná fẹlifẹli ní Bliss Farm Kitchen and Bar jollof rice títókì rẹ̀ ń dùn yùngbà bí àdó fried rice pounded yam ìyẹn lọ̀dẹ́lọ̀dẹ́ tó kúnná bí etí pẹ̀lú ọbẹ̀ tó fresh òun èròjà ẹja ẹran bọ̀kọ̀tọ̀ àsáró ẹlẹ́dẹ̀ àsun bá barbecue fish tó lóyún tomato dodo àtàlùbọ́sà pepper soup aláta súẹ́súẹ́ mọ fẹ́ ṣe fàájì níbẹ̀ fún jíjẹ mímu àtẹ̀rẹ̀ ìdárayá bó sì wọ́ tọ́fẹ́ rà lára rẹ̀ for office and home delivery ayé rẹ̀ wá búrẹ́dì tó fresh pẹ̀lú mọ́tótó pẹ̀lú snacks tẹ́rọ̀jà rẹ̀ pé tí wọ́n ń pèsè ní bliss farm kitchen and bar lẹ́yìn iṣẹ́ òòjọ́ yayori rẹ̀ ní bliss farm kitchen and bar pẹ̀lú ọtí tó tutù dódódó bí omi àmù office and home delivery ayé rẹ̀ ń bẹ fún ìdárayá o board games snooker pẹ̀lú standby dj hype man tó ń ṣẹ̀dá orin tó bára jọ gbogbo ọjọ́ fridays and sundays ní night club car wash is available available pé zero nine zero two six three four two one seven three ní bliss jẹ́ ká jọ jayé ìbádùn ní sawiya garage ọlọ́run ṣògo ìbàdàn. Trophy Extra Special Band is back! And this season is packed with more extra special goodness. 10 million naira, brand new equipment, and bragging rights are all for grabs this season. Ever since I left you, girl, it's like I fell off. Tune in to MTV Base Channel 322, Africa Magic Showcase Channel 151, and Africa Magic Urban Channel 153 every Saturday at 7 p.m. Trophy Extra Special Band is brought to you by Trophy Extra Special Stout. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ. nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero five point nine fm lẹ ti ń gbọ́ mi káàkiri gbogbo àgbáyé nílẹ̀ ìbàdàn la wà. wákàtí kan pẹ̀lú ọlọ́run. àní ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa kí la bá máa wí sunday kejì rèé nínú ìrìn àjò oṣù keje yíya twenty twenty one ọlọ́run ò mà ṣe o. ohun tó ṣàṣe pàtàkì ni láti máa yin olúwa ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi káàkiri gbogbo àgbáyé ẹ máa yin ọlọ́run ẹ máa gbé orúkọ rẹ̀ ga ọlọ́run tó dára ni ọlọ́run tó tóbi ni.

jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ọlọ́run gbogbo àgbáyé a máa yìn ipò ṣe àgbẹ̀ ọ̀gá orúkọ rẹ lógo olúwa gba ọpẹ́ wa alágbára gba ẹ̀yìn wa nítorí pé o dára sí wa nítorí pé o jẹ́ ọlọ́run àyàn ológo o bá wa rìnrìn àjò náà láti ọjọ́ kìíní títí di àkókò yìí ọjọ́ kìíní ọdún 2021 títí di àkókò yìí o dẹ̀ pa wá mọ́ oṣù mẹ́fà àkọ́kọ́ o tún mú wọnú oṣù keje lọ adúpẹ́ olúwa gbọ́pẹ́ wa nínú ìrìnàjò oṣù keje o jẹ́ kí àkàsọ ẹ̀ kó yẹ̀ mọ́ wa lẹ́sẹ̀ adúpẹ́ ọlọ́run gbogbo àgbáyé ó yá gba ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ní ti ẹ̀ṣẹ̀ olúwa dáríjì ní ti ẹ̀ṣẹ̀ ọba àwọn ọba dáríjì mo wá gbàdúrà ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi káàkiri gbogbo àgbáyé ní orúkọ bàbá ní orúkọ ọmọ lórúkọ ẹ̀mí mímọ́ ilẹ̀kùn àánú ńlá lórúkọ Jésù ó yá kó ṣí fún yín ilẹ̀kùn ìrànlọ́wọ́ kó ṣí fún yín ilẹ̀kùn oríire kó ṣí fún yín mo ní ohun rere gbogbo t'Olúwa ti bẹ̀rẹ̀ láyé yín láti ìbẹ̀rẹ̀ ọdún èyí tó ti farahàn èyí tí ò tí ì farahàn nínú oṣù keje lórúkọ Jésù Olúwa ó ṣàṣepé rẹ̀ mo sọ ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì mo ní ire èyí tó ń retí yẹn èyí tó ò retí yẹn èyí tó fọkàn sí èyí tó fọkàn sí lórúkọ jésù kristi ti násárẹ́tì mo ní àánú ọlọ́run mo ní yóò gbélé ẹ lọ́wọ́ ẹ gbọ́ gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ ń gbọ́ mi ní gbogbo ibikíbi tẹ́ ẹ lè wà mo sọ kí oṣù yìí kó tó parí ìyanu wá wò ẹ gbọ́ nǹkan tí Nàtánì tó sọ fún Nàtánì ẹ̀ ni ó ní wá wò pé òun ti rí ẹni tí à ń sàsọtẹ́lẹ̀ rẹ̀ èmi náà sọ lórúkọ Jésù ìyanu wá wò èyí tí àwọn èèyàn ò rí tí wọ́n á mọ̀ pé nítòótọ́ Ọlọ́run wà ní ìhà tiẹ̀ ìy ìyanu wá wò èyí táwọn èèyàn máa rí tí wọ́n á darapọ̀ láti yin ọlọ́run lórúkọ jésù kristi ti násárẹ́tì mo lólúwa máa ṣe fún ẹ mo ní gbogbo àwọn ilẹ̀kùn èyí tó ti ń kàn yẹn gbogbo rere tó wù ọ́ tó jẹ́ pé lára àwọn ẹlòmíì ló ti ń rí gbogbo ohun ìyanu tó wù ẹ́ ṣùgbọ́n tí wọ́n kí ẹ kú oríire rẹ̀ bí olúwa ti ń bẹ àti bí ẹ̀mí ẹ̀ ti wà kí oṣù yìí kó tó parí lórúkọ jésù mo la máa kí ọ kú oríire rẹ gbogbo igi ìdáàbò tó wà lọ́nà rẹ èyí tí yóò jẹ́ kí ayé rẹ kó tẹ̀síwájú èyí tó dá ọ dúró sójú kan mo sọ lórúkọ ọlọ́run tí ò ṣeé dá dúró san one one four ní òkun rí ó sá ó ní jọ́dánì rí ó padà sẹ́yìn mo sọ lórúkọ jésù kristi láti ìṣẹ́jú yìí lọ gbogbo igi ìdáàbò èyí tó wà lọ́nà rẹ èyí tó dá ọ dúró mo lóluwa mú kúrò lọ́nà mo ní gbogbo agbára tó dì ẹ́ mọ́lẹ̀ ó fẹ́ ga kò jẹ́ kó ga ó fẹ́ gòkè kò jẹ́ kó gòkè lórúkọ jésù jésù kristi agbára náà mo lólúwa dojú tì wọ́n mo sọ lórúkọ jésù gbogbo àwọn tí ò tiẹ̀ rò wípé ire lè jáde láyé rẹ gbogbo àwọn tí wọn wò pé eré lè jáde láyé rẹ lórúkọ jésù ti ká lára wọn wọn ò kí ọ oríire mo sọ bí ọjọ́ ṣe ń tẹ̀síwájú àti ayọ̀ ọlọ́run tó ń tẹ̀síwájú lórí ilẹ̀ mo ní wọ́n náà wàá nípìn níbẹ̀ wàá gbádùn ọlọ́run lórí ilẹ̀ yìí mo ní wọ́n náà jọlá ọlọ́run lórí ilẹ̀ yìí wàá jọlá amájẹ̀mú ẹ̀ lórí ilẹ̀ yìí lórúkọ jésù wàá jẹ orú orúkọ ẹ̀ lórúkọ jésù mo ní wàá jọlá orúkọ ẹ̀ ayọ̀ ọlọ́run á dì ẹ́ mú àárín wa àtọ ọlọ́run kò ní dàrú o mo ní áńgẹ́lì rẹ áńgẹ́lì àánú rẹ áńgẹ́lì ìrànlọ́wọ́ rẹ áńgẹ́lì oríire rẹ áńgẹ́lì ìbùkún rẹ èyí tó ti bínú fayé rẹ sílẹ̀ lórúkọ jésù jésù ẹ̀mí mọ́ parí ìjà yín lónìí ní òpin gbogbo ìrìn àjò láyé ohun gbogbo tó bá wù kí èèyàn dà tó bá ti sọ ọ̀run nù kò ráyé wá lórúkọ jésù àti wà tèmi a ó jọ délé sinmi bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ lolúwa ó ṣe kò yí padà jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. hour with God tó ti dé. Òun oníwàásù làwa fẹ́ gbọ́. An hour with God tó ti dé sẹ́. Òun oníwàásù làwa fẹ́ gbọ́. Ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. We are already a ti ṣe tán ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n we are ready a ti ṣe tán. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀. wákàtí kan pẹ̀lú ọlọ́run. ọbẹ̀ tó ṣe kókó. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. dáàdi àmọ́ mi are you ready. àlejò mi ti wà níkàlẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ. So lọ́gán tí mo bá ti ṣe tán pẹ̀lú wọn ni màá tẹ̀síwájú. we are all ready àti tẹ́tí nítorí pé ìtọ́ka ìtọ́ka tó sọ nípa ìhàn àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti lọ sí mi pẹ̀lú àwọn ìyíjọ tó ń ṣiṣẹ́ lọ́wọ́ pásítọ̀ ṣe oyè wò sí oníwàásù látọ̀kùn ètò. Àdáwà with God la fẹ́ gbọ́. Bí a ṣe ti ṣe tán. A ti ṣe tán. Lórí Fresh FM. A ti ṣe tán. Ó ń jàlá la o. A ti ṣe tán. Olè mi tóbi apẹ̀tẹ̀ ń bọ̀. A ti ṣe tán. Láti ṣe tán. A ti ṣe tán. Mo ti ní ní gbogbo ìrìn àjò oṣù yìí ni màá fi gbàlejò àwọn olórin ẹ̀mí. Owólabí Ìdòwú Fàdí lálejò mi lénìí nítorí wípé àtẹ́tí àti ṣetán. lọ́gán tí mo wá tí mo bá ti ṣetán pẹ̀lú wọn màá fi ìbéèrè kan síta àwọn ìjọ Christ Apostolic Church wosem Ọ̀yọ́ Ògùn zone wọ́n kó àwọn bíbélì fún wa àwa fi ṣe ẹ̀bùn jáde fún àwọn ènìyàn. ọ̀tún kọ́ni lọ́gbọ̀n ìyàwó ìṣẹ̀lẹ̀ má lè gbàgbé kan ṣẹlẹ̀ nínú ìjọ Christ Apostolic Church. ní ọjọ́ kẹwàá oṣù keje July ten. ọ̀rọ̀ Ọlọ́run bẹ̀ tó ṣe kókó tó dẹ̀ jẹ́ pé ní gbogbo ìjọ Christ Apostolic Church káàkiri àgbáyé wọn lè gbàgbé ẹ̀ títí láéláé. Daddy and mommy, are you ready? We are ready. Àti tẹ́tí. Tí mo bá ti ṣe tán pẹ̀lú Ìdòwú Fad. Are you ready? We are ready. Àwa fi àyè sílẹ̀ káwọn èèyàn kan pè wọlé ìṣẹ̀lẹ̀ yẹn náà làá tún bí ìbéèrè mi ìṣẹ̀lẹ̀ yẹn náà làá tún bí ìbéèrè mi màá kàn fi ìbéèrè bíi mẹ́ta sílẹ̀ lé lórí àwọn tó bá ti gbà á wá gba bíbélì wọn lọ́wọ́ ẹwà èdè tó bá ti dijọ́ tuesday àti ṣetán láti ṣetán àti ṣetán àti tẹ́tí àti ṣetán we are already àti ṣetán oníwàṣù wá bá wa sọ̀rọ̀ àti ṣetán ẹ wá bá wa sọ̀rọ̀ àti ṣetán torí wíwí àti tẹ́tí àti ṣetán. arábìnrin ìdòwú fàdé kí àwọn èèyàn wà nílé. bí mo gúnyán o bí mo rò fọ́ bí mo tẹ̀bà bí mo tún ṣe bẹ́ẹ̀ ẹlẹ́ran nínú kúlà ọlọ́run mi kò mà níwò bẹ́ẹ̀ ọkàn ọpẹ́ mi ò ẹ̀ à ló ń fẹ́ mo kí gbogbo àwọn èèyàn tó ń gbọ́ mi nílé níbi tí afẹ́fẹ́ kan nìyí ń fẹ́ dé pé a kú ìsinmi ẹ̀ní lórúkọ jésù ààbò ọlọ́run àti àlàáfíà ọlọ́run kò ní fi wá sílẹ̀. àmín. ọmọ ni ìdòwú fàdí. Ìdòwú Fáàrí jẹ́ ọmọ bíbí eh, ìlú Èkìtì tí a pè ní Ọ̀yẹ́ Èkìtì gangan. wọ́n ti jẹ́ ó yé wa wípé iṣẹ́ ìrànṣẹ́ ni iṣẹ́ orin kíkọ ìgbà ọlọ́lọ́run pè yín ṣé láti inú chọ́ọ̀chì náà lọ́lọ́run ti pè yín bíi bọ̀dà káyọ̀dé lọ́sẹ̀ tó kọjá tó jẹ́ pé ibi tó ti gba ìpè tiwọn nìyẹn láti inú chọ́ọ̀chì. ẹ ṣe olóṣù tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí. tíyín ni ẹ sọ ẹ fọ̀pọ̀lọpọ̀ lẹ̀ ó dà sà ẹ tá a bá wò dáadáa a máa rí i pé ibì kan la ti máa ń bẹ̀rẹ̀ mo sì fi àyè àwọn tó wá join choir so irú èmi ń sìn mo bẹ̀rẹ̀ láti primary school nígbà tí mo wà níbi àbí prime three a máa ń kọrin eré ìbílẹ̀ a máa ń ṣe ìbílẹ̀ kiri nígbà yẹn so mo wà lára àwọn tó máa ń lead orin eré ìbílẹ̀ nígbà yẹn. so orin ti wà lára yín láti primary school. bẹ́ẹ̀ni sà. so ní kúkúrú ìgbà yẹn lẹ ti bẹ̀rẹ̀ ní church. bẹ́ẹ̀ni sà. church ibo ládùúgbò bo níbo. ẹẹ eh, ní st mary's catholic church ọ̀yẹ́ èkìtì ni a ti bẹ̀rẹ̀ ní ọ̀gbọ́n mẹ́ta ní ọ̀yẹ́ èkìtì gangan. lẹ ti bẹ̀rẹ̀ ẹ àwọn ọmọ ọ̀yẹ́ èkìtì ń gbọ́ wa ẹ jẹ́ ọmọ tàǹbàbà yín kí n tó lọ síbi ìbéèrè tí mò ń lọ torí ìṣẹ́jú kékeré mo fẹ́ lò pẹ̀lú yín ẹ júwe lé yín tanidádì yín ó lè jára àwọn tí ẹjọ ṣe kó àyà kọ́ máa wọ pé ṣóun ni ṣóun kọ́ ṣóun ni ṣóun kọ́. ilé tèmi ni ọgbọ́n àdúgbò tèmi ni ọgbọ́n mẹ́ta ẹ̀gbọ́n bàbá mi gangan gan ló jẹ́ igbákejì ọba ọlọ́yẹ presently àwọn ni igbákejì ọba ọlọ́yẹ a pè wọ́n ní chief eléègbò of ọyẹ́ èkìtì so àdúgbò tèmi ìdílé ọlátúnjí tá a máa sọ pé ìdílé ọlátúnjí wọ́n béèrè fáàdì ńbẹ ẹ̀yà méjì òun jàṣà. ṣé ẹ máa ń kọrin ní chọ́ọ̀chì tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni sà a máa ń kọrin ní chọ́ọ̀chì a máa ń kọrin káàkiri. ṣé ẹ lè rán mi létí ìkan lára àwọn orin tẹ́ ẹ kọ ní ìgbà yẹn tí àwọn èèyàn mọ̀ àbí táwọn èèyàn gbọ́ ní church ọ̀dọ̀ yín àbí òsì. ẹ eléyìí tí mo máa kọ ni mo kọrin fún bàbá ìyá mi nígbà tí wọ́n ń ṣe birthday mo kọ́ nígbà yẹn pẹ̀lú orin èkìtì dialect mo ní oníyẹ o oníyẹ o oníyẹ ọyẹ ìdílé rẹ oníyẹ ọyẹ pin rẹ ẹ mà í yẹ ní jù ìlọ bàbá Joseph kú oríire oníyẹ o. Oh, oh. lára orin ìdòwú fàdúré àbí. rere fún mi o ẹ̀bẹ̀ ni mo fẹ́ o. ẹ ti ṣètò orin mélòó. ẹ pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run sá a ti ṣètò abọ́ mẹ́ta. tó ti pẹ́ tó ti ń pẹ́ bàbá bàbá ọgbọ́n ló lọ mí ó ọgbọ́n ló lọ mí ó ọ̀pọ̀lọpọ̀ náà ló la church kọjá bọ̀ tí wọ́n kọrin tó jọmọ́ ti church mọ́ ẹlòmíì já sí oríṣiríṣi àkílẹ̀ tó jẹ́ pé ẹ̀yìn ó kọ̀ wù yín láti dúró sí orí òpó yẹn láti máa kọ gospel lọ tẹ́ fi ń kọrin ẹ̀mí lọ ọ̀pọ̀lọpọ̀ ti dó lórin tí wọ́n ṣe olórin ẹ̀mí mọ́ kílẹ̀ tẹ̀yìn wá dúró sí ojú òpó yẹn láti máa kọrin ẹ̀mí. ẹ ṣe olótùú ní gbogbo nǹkan kéèyàn ṣáà máa dúpẹ́ torí pé ibi tíyàn bá ti bára ẹ̀ kíyàn máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí ọ̀fẹ́ ni mo rí gbà pẹ̀lú ibi tí mo bára mi bẹ́ẹ̀ ṣe sọ́lẹ̀ kan yẹn ní ọ̀pọ̀ àwọn ènìyàn ló jẹ́ pé kọ́yà ni wọ́n ṣùgbọ́n tó bá wọn ní ibi orin mi ṣùgbọ́n mo dúpẹ́ torí pé ibi orin tẹ̀mí bá ara mi mo fi ń yin ọlọ́run ni mo dẹ̀ mọ̀ pé nígbà tí n bá yin ọlọ́run tí mo kọrin yin ọlọ́run yes ọwọ́ ọlọ́run máa ń sọ̀kalẹ̀ láwùjọ àwọn so mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún orí ọ̀fẹ́ tí mo rí gbà kì í ṣe mo rí i pé orí ni mo torí àwọn nǹkan tí mo fẹ́ ṣe mo fẹ́ yàǹda yín ẹ kọ́ forin wàásù láàrin ìṣẹ́jú kékeré. ẹ orin wàásù tí ó máa lọ sí ọ̀dọ̀ àwọn ẹbí lápapọ̀ ẹbí aláyọ̀ òun lẹ̀bi tèmi sọ́hun tó ti ṣe lẹ́yìn ìgbéyàwó ṣé o mú lè rí ìrẹsẹ̀ èèṣì o ọ̀rọ̀ yìí sọ sí ènìyàn lẹ́nu ó buyọ̀ sí i pé túmí ká ní ọ̀pọ̀ èrò ń wá wọn ò fẹ́ ṣètú mi gbé mọ́ arákùnrin bàbá àti bùrọ̀dá wọn ní kí ẹ tó darí wálé àwọn bíi aago mẹ́ta òru ni bí àwọn ẹbí ṣe ń jẹun nílé ẹ kò sọ́nà tó gbàyé ọ tó bá dọjọ́ tó bá máa yọ pọ̀nmọ́ fáwọn ẹbí nílé ẹran fáwọn àlè níta ṣùgbọ́n kò rántí ìlérí ọjọ́ ìgbéyàwó pé for better for worse lẹ máa fi ṣe bàbá ṣé o mú lè rí rẹ ṣẹ. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà ìjọ christ revival miracle church tó ń bẹ ní nọ́mbà seven reverend pf wa christian lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ló ń pe gbogbo iléeṣẹ́ ìrànṣẹ́ tí ìpè rẹ̀ dájú láti wá fún ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì fún odidi ọjọ́ mẹ́ta gbáko onírúurú iléeṣẹ́ ìrànṣẹ́ ló ṣe pàtàkì fún láti wá fún three days ministers and workers conference lẹ́yìn tí ó bẹ̀rẹ̀ ní thursday on the fifteen sí saturday on the seventeen of july twenty twenty one ọjọ́ thursday aago méjì lọ́sàn-án friday aago méjì lọ́sàn-án bọ́bá wa di lọ́jọ́ saturday aago mẹ́wàá àárọ̀ ìrànlọ́rẹ̀ lẹ́yìn jẹ́ tọ́lọ́ ń sọ fún bàbá wa nínú olúwa reverend NPF wá wá onírúurú iléeṣẹ́ ìrànṣẹ́ tó fẹ́ kí ìpè wọn gbòòrò tàbí kó máa ràn bí òrùn kó máa bọ̀ wá fún sẹ́mínà yìí láti ọwọ́ ọ̀tọ́ ni ẹ̀mí mímọ́ aláìlábà wọn nípa bí Ọlọ́run ṣe dúró ti Paul Nehemiah àti àwọn àpọ́stẹ́lì kàrìnkàrìn nínú ìwé mímọ́ ọ̀rẹ́ wa ìwọ náà dìde ńlẹ̀ wúyà mọ́dẹ́gunlá fún three days minister and workers conference lẹ́yìn tí ó wáyé nínú ìjọ kremik seven reverend pf ọwá crescent adéyẹmọlẹ́yà ọ̀túnmọ̀lẹ́tẹ̀ ń bàdàn. tàbí ká ẹ pé bàbá zero zero three three two three four two eight eight. ìfàmì òróró yóò ní gbẹ lórúkọ Jésù ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun gan lẹ́nìkejì rẹ̀ ìdí nìyí tí ẹgbẹ́ agbóhùnsáfẹ́fẹ́ fiban ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ ṣe ń pe gbogbo ẹlẹ́yinjú àánú láti dìde ìrànwọ́ fún ọ̀kan pàtàkì nínú agbóhùnsáfẹ́fẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà tó tún jẹ́ àgbà ẹgbẹ́ fiban alàgbàdélé ọ̀làdẹ̀jọ ẹ̀ṣọ́ kò yí ọmọ agbọ̀nyùn tó ti wà lórí àkẹ́tì àìsàn láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú làwọn ẹbí àtọ̀rẹ́ ti ṣe láti ṣe ìtọ́jú wọn a sì dúpẹ́ pé ara wọn ti ń bọ̀ sípò ṣùgbọ́n gbogbo wa la mọ̀ pé ìtọ́jú àìsàn lórílẹ̀‐èdè yìí owó ní jẹ́ kì í jàgbàdo la ṣe ń rọ gbogbo ẹlẹ́yinjú àánú láti fi ìrànwọ́ wọn ránṣẹ́ sí fiban welfare account tó wà ní ecobank two two eight zero zero four nine five three eight two two eight zero zero four nine five three eight fiban welfare account ecobank plc ẹ ṣe é púpọ̀ àìsàn ò ní ṣe wá o ìjọ christ revival miracle church tó ń bẹ ní nọ́mbà seven reverend pf wa christian lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ló ń pe gbogbo iléeṣẹ́ ìrànṣẹ́ tí ìpè rẹ̀ dájú láti wá fún ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì fún odidi ọjọ́ mẹ́ta gbáko onírúurú iléeṣẹ́ ìrànṣẹ́ ló ṣe pàtàkì fún láti wá fún three days ministers and workers conference lẹ́yìn tí ó bẹ̀rẹ̀ ní thursday on the fifteen sí saturday on the seventeen of july twenty twenty one ọjọ́ thursday aago méjì lọ́sàn-án friday aago méjì lọ́sàn-án bọ́bá wa di lọ́jọ́ saturday aago mẹ́wàá àárọ̀ ìrànlọ́rẹ̀ lẹ́yìn jẹ́ tọ́lọ́ ń sọ fún bàbá wa nínú reverend pf wa onírúurú iléeṣẹ́ ìrànṣẹ́ tó fẹ́ kí ìpè òun gbòòrò tàbí kó máa ràn bí òrùn kó máa bọ̀ wá fún sẹ́mínà yìí láti ọwọ́ ọ̀tọ́ ni ẹ̀mí mímọ́ aláìlábà wọn nípa bí ọlọ́run ṣe dúró ti paul nehemiah àti àwọn àpọ́stẹ́lì kàrìnkàrìn nínú ìwé mímọ́ ọ̀rẹ́ wa ìwọ náà dìde ńlẹ̀ wúyà mọ́dẹ́gunlá fún three days minister and workers conference lẹ́yìn tí ó wáyé nínú ìjọ kremik tó seven reverend pf ọwá crescent adéyẹmọlẹ́yà ọ̀túnmọ̀lẹ́tẹ̀ ń bàdàn. tàbí ká ìpè bàbá wa nínú zero zero three three two three four two eight eight. ìfàmì òróró yóò ní gbẹ lórúkọ Jésù. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. mo kí wa pé a káàbọ̀ padà. láwọn with God tó ti dé òun ò ní wàásù làwa fẹ́ gbọ́. fresh one zero five point nine fm nìbàdàn lẹ ti ń gbọ́ wa. tó ti dé sẹ́ òun oníwàásù làwa fẹ́ gbọ́. àlejò mi ni ajínrere ìdòwú fad ọmọ ọyẹ èkìtì. ọ̀rẹ́dì àti ṣetán ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n we are ready àti ṣetán ẹnjìnìà Fẹ́mi Alábí ní kí ló dé ṣé ọkùnrin nìkan wá ni wọ́n rán wọn sí ni nípa ọ̀rọ̀ ìgbéyàwó pé ìwàásù wọn ò tí ì balance pé ṣọ́lọ́run rán wọn sáwọn obìnrin ni kó tó di pé wọ́n á fi nọ́mbà wọn sílẹ̀ ó yá kí lẹ fẹ́ sọ fáwọn obìnrin nípa ìgbéyàwó náà. kódà gan wà fún àwọn ọmọ náà pẹ̀lú. ó yá. àǹtí àti màmá o wọ́n lẹ́yìn lọ́kọ nínú ilé ṣebí wọ́n ní ọkọ la dé orí aya bí àwọn ọmọ ṣe ń jẹun nílẹ̀ kò sọ́nà tó gbà yí ọ tó bá dọyọ́ tó bá máa yọ pọ̀nmọ́ fọkọ nínú ilé ẹran fáwọn àlè níta àwọn ọmọ á máa jìyà ọ̀rọ̀ yẹn kò kàn án rárá mo ní ṣé ìlérí tó o ṣe fọkọ nìyẹn àǹtí alárédè ṣó o múlẹ̀ rí ìrẹsẹ̀ mo sọ nípa àwọn ọmọ mo ní ìpìlẹ̀ tá a bá fi lélẹ̀ ó ti di dandan kọ́mọ tẹ̀lé kò dìgbà tá a bá ranjú títí tí kọ́mọ átọ́mọ ọmọ tó ti léèrè jáde bínú ilé bá rọ́jú látọwọ́ òbí ni bí kò sì rọ́jú látọwọ́ òbí ló ti wọ́ wá àṣegbé kan kò sí o àṣepamọ́ ló wà. àwọn èèyàn ti ń pè láì tí ì fi nọ́mbà síta ṣùgbọ́n ẹ fi nọ́mbà yín síta kí n lè bọ́ sọ́dọ̀ àwọn èèyàn láti dá àwọn ìbéèrè tí àwọn èèyàn fẹ́ tí mo fẹ́ bi àwọn èèyàn àwọn èèyàn ti fẹ́ dáhùn àwọn èèyàn fẹ́ jẹ bíbélì mi ohun tí mo béèrè ni pé ọjọ́ má lè gbàgbé ní July ten nínú ìjọ Christ Apostolic Church àwọn ìjọ Christ Apostolic Church Wosem Ọ̀yọ́ Ogun Zone àwọn ni wọ́n kó Bible fún wa lábẹ́ aláṣẹ bàbá pápátá general overseer Pastor Paul Ọbadare. ó yá Ìdòwú Fuad nọ́mbà wo làwọn èèyàn lè pè yín sí tó bá fẹ́ pè yín. zero eight zero three eight zero six two nine nine one. lẹ́ǹkan sí ma. zero eight zero. zero eight zero. three eight zero. three eight zero. six two. six two. nine nine one. God bless you ma. Ah, ọ ó yẹ sọ ọ̀ ń gbà yẹn. zero eight zero zero eight zero eight one eight one seven one seven one three seven three six seven one five ẹ pè ọ yẹn lẹ́ǹkan sí. zero eight zero yes eight one seven one three seven one five. ẹni a ti ṣe tán ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. nígbà tí mo parí ètò lọ́sẹ̀ tó kọjá àwọn èèyàn pè mí. are you ready? we are ready pé mo ní mo fẹ́ sọ bí a ṣe gba ìránṣẹ́ náà sókè bàbá wa Archbishop Andrew Benson Idahosa. ní agbára ní ọwọ́ Ọlọ́run tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ màá mú ìtàn náà wálé. làwọn fẹ́ gbọ́ kí ni ìṣẹ̀lẹ̀ agbára tó ṣẹlẹ̀ nínú ìjọ Christ Apostolic Church ní July ten ọjọ́ kẹwàá oṣù keje tó jẹ́ ìṣẹ̀lẹ̀ má zero zero three three three two three two one zero five nine zero zero three two three two one zero five nine zero zero seven seven seven seven one zero five nine fún àwọn tó wà lókè òkun plus two three four eight zero nine two two two one zero five nine. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. Daddy and mommy, are you ready? We are ready. Àti tẹ́tí. Hello. Hello. Hello, ẹ kalẹ́ sàn. Ẹ kalẹ́ o, ta ló pe ìbúlẹ̀ tí ń pè wá o? Mrs. Ọládùnní láti ológun ẹrú. Mrs. Ọládùnní láti ológun ẹrú bẹ́ẹ̀ni. ṣé ẹ mọ ìdáhùn sí ìbéèrè yẹn ni mà. ẹ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ní òkè àdó ni ní wọ́sẹ̀m òkè àdó. kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó jẹ́ pé gbogbo CAC wọn lè gbàgbé láéláé. bẹ́ẹ̀ni. ẹ sọ mà. ẹ òkú tó lo ẹni tó kú ó dóyún sún sunday ẹ wọn á jí dìde wípé àbẹ̀wò ló ń jẹ́ wípé kó lọ dìde lọ àbẹ̀wò yá lọ bí ọmọ inú ẹ̀. ní july ten ló ṣẹlẹ̀. tó bá jẹ́ bẹ́ẹ̀ máa kàn sí yín wọ́n ti mú nọ́mbà yín lẹ̀. ẹ wá bá wa sọ̀rọ̀ àti torí wíńgà tẹ́tí àti ṣetán. hello ẹ yí ohun tẹ́ fi ń gbọ́ wá sílẹ̀ god bless you. ok ẹ ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ o ta ló pè ibo lẹ ń pè wá ó ti re hello. hello. ẹ yí ohun tẹ́ fi ń gbọ́ wa sílẹ̀ ta ló ń pè wá sà. láti oníyanrìn fún ọ̀jà yorùbá. ok sà. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ó ní ikú bàbá apostol ayọ̀délé babalọ́lá. ní july ten. yes. ok sà. tẹ́ bá gbà á kàn sí. ọ̀rẹ́dì àti ṣetán ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. hello hello. ẹnìkan ní mi fi yí àsílẹ̀ tí wọ́n bá ti fi yí àsílẹ̀ mo ti sọ ànsà fún yín nìyẹn. hello. hello. hello sir. ẹ kúrò lẹ́ o. God bless you sir. ẹni ọ̀tá ló ti láti ring road sir. yes sir. àìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní July ten nineteen thirty nineteen thirty ìsọjí nineteen thirty ní olókè oyè. ìsọjí nineteen thirty lókè oyè kí lorúkọ yín lẹ́ǹkan sí ẹ̀yin lẹ gbà. fẹ́mi ọ̀ṣálùsì láti ring road. èyí tó mi gbogbo àgbáyé gbogbo àkọ́ máa ń sọ ìsọjí nineteen thirty ìsọjí nineteen thirty ṣùgbọ́n kò sẹ́ni tó mọ̀ pé july ten ni ó jẹ́ ìpàdé tó wáyé ní iléṣà july nine and ten god bless you sir oníwàásù látọ̀kọ̀ ètò àdáwáwí. ọmọ ọdún mélòó ni bàbá àpòstélì nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. lórí fresh fm àti ṣetán oníjàlálà o àti ṣetán. ní nineteen thirty yẹn ọmọ ọdún mélòó ni bàbá àpòstélì nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n fàyè sílẹ̀ fáwọn èèyàn láti compose ara wọn àwọn tó ń pè ẹlòmíì sì ń pè lórí ánsà tí wọ́n ti gbà ṣùgbọ́n july ten nineteen thirty ní ìṣẹ̀lẹ̀ òkè òye ní iléṣà ọmọ ọdún mélòó ni bàbá àpòstélì nígbà yẹn. hello. hello. hello sir. god bless you sir. eighty three years. ẹ yí ohun tẹ́ fi ń pè wá sílẹ̀ ká lè gbọ́ra wa dáadáa kí lorúkọ yín ibo lẹ ti pè wá. paul jayọ gba látòníyàn rẹ èmi náà mo tún pè yín ẹ̀yin tí ẹ pè lákọ̀ọ́kọ́ báwa lẹ ṣe tún padà wọlé báwọn yẹn ṣe pọ̀ tó lójú òpó náà. ọlọ́run ló ṣe. ọlọ́run ló ṣe ètò ọlọ́run ṣe yẹn ó dá o twenty six years ni bàbá àpòstélì. ìbéèrè kẹta tí mo fẹ́ fi síta. nítorí pé ìtọ́kọ ìtọ́kọ ìjọ wo ló ń ṣe ìpàdé ní ìgbà yẹn àbí ẹgbẹ́ wo ló ń ṣe ìpàdé lókè oyè nígbà yẹn. oyè wò sí oníwàásù látọkùn ètò àdáwà wìgọ la fẹ́ hello. god bless you sir. dọ́sà bẹ́ẹ̀ ló ń sọ̀rọ̀. yes sir láti bo. láti ayégún. ok sir àwọn faith tabernacle ló ń ṣèpàdé. mo fẹ́ ṣé faith tabernacle church àbí faith tabernacle ministry mo fẹ́ bí wọ́n ṣe ń pè wọ́n ní ìgbà yẹn ṣé. àwọn ẹgbẹ́ àwọn faith tabernacle láti Philadelphia ẹ ṣàjẹ́ ń fún yẹn má jẹ́ ń jẹ́ kẹ́ ẹ tún sọ ánsà nù. and then ọmọ twenty four years ni bàbá àpọ́sùn gbà tí ìsọjí yẹn bẹ̀rẹ̀ twenty four years twenty four. ní ìsọjí nineteen thirty. exactly bàbá was born in nineteen oh four. sí nineteen thirty ìṣèlú nineteen thirty. ọdún mélòó wá nìyẹn sà. nineteen twenty eight nineteen twenty eight ni ìpàdé ni ìpàdé ẹ bẹ̀rẹ̀ ojú. ìpàdé tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ july ten nineteen thirty là ń sọ̀rọ̀ nípa ẹ̀ july ten nineteen thirty là ń sọ̀rọ̀ nípa ẹ̀ mo lọ́mọ ọdún mélòó ni bàbá àpòstélì ní nineteen thirty yẹn ẹ ló sà. mo ń gbọ́ yín lágbọ́yé. ọdún wo lẹ ní wọ́n bí bàbá àpòstélì. nineteen oh four. ẹ jẹ́ àyọkù ọ̀run nineteen thirty ok tẹ̀lé ẹ̀mí fún yẹn lẹ òun là ń sọ sà god bless you sà. hello sà ẹ faith Tabanaku movement ẹgbẹ́ ni wọn ti dìjọ́ ń gbà yẹn kí lorúkọ yín kí lorúkọ yín sà. pastor samuel ọmọbanjọ. pastor samuel. ọmọbanjọ. ẹ ṣe púpọ̀ sa. àti tẹ́tí brothers and sisters lára ọjọ́ tínú mi dùn jù ní ọdún 2021 yìí èní jẹ́ ìkan lára ọjọ́ náà. ìtọ́kọ ìtọ́kọ tó sọ nípa ìhàn àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti lọ sí mi pẹ̀lú àwọn ìyíjọ tó ń ṣiṣẹ́. nítorí pé láàárọ̀ yìí ni mo tó gbé wíìchì àlọ́ fún ọmọ tí mo torí ẹ̀ sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá. tó ti dé òun oníwàásù. kí ló ń tó dùn mọ́ mi nínú ó ní pé mo sọ pé ẹnìkan láti commercial department bí àwọn lọ sọ wípé àwọn máa ń rí ọmọ yẹn kò ó kàn máa jókòó sílẹ̀ kò lè ṣe nǹkan kan bó ṣe ń fìdíwọ́ gbogbo ẹ̀ everything wọ́n ní àwọn dẹ̀ fẹ́ kí a gbé ìgbésẹ̀ yẹn àárọ̀ ìlàwà ló gbé wheelchair fún ohun tó ṣẹlẹ̀ ní pé wọ́n á ẹ̀ wọ́n á ẹnìkan kò bá sọ akọ̀dé náà ni a dẹ̀ ṣàlàyé ohun tó tó wá dùn mọ́ mí nínú ni pé wọn kì í gbọ́ program yìí wọn ì gbọ́ program yìí so àwọn gan ó kọ̀ dàbí ìgbà tí ìyanu tó kọ̀ wá lójijì gẹ́gẹ́ bí àwọn obìnrin kan ló tiẹ̀ tú sí mi níyèlé lórí ó send forty nine thousand naira ó wá ní ká fi two thousand naira pé ká fún ká fún ọmọ yẹn torí forty seven thousand ní wheelchair ó ní ká fún ọmọ yẹn two thousand ó yẹ ká fún lówó ní tòótọ́ mo dẹ̀ fún ọmọ yẹn mo fún wọn ní mo ṣáà náwó ìrànlọ́wọ́ sí wọn pẹ̀lú wheelchair yẹn àti gbogbo àwọn ará inú ilé àti gbogbo àwọn ará àdúgbò ìyá ẹ̀kọ́ ń yí nílẹ̀ ni wọ́n á wò ó pé ah irú nǹkan tí ọlọ́run fẹ́ ká máa ṣe gan rèé wọ́n á gbàdúrà gbogbo ẹ̀yin tí ọlọ́run lò pátápátá àti tí ọlọ́run tún ń lò lórúkọ jésù ìrànlọ́wọ́ òjijì tẹ́yìn gan ò retí ìrànlọ́wọ́ òjijì tẹ́ ẹ̀ lè ṣàlàyé ẹ̀ lórúkọ jésù ọlọ́run ti kala rẹ̀ aràn sí yín mo wá sọ ní gbogbo ọ̀nà yín pátápátá lórúkọ jésù ẹ máa rí àánú gbà ọ bí ọlọ́run ṣe lò yín láti dun àwọn èèyàn nínú ohun tẹ́ ẹ ṣe ni pé ẹ má àwọn èèyàn kúrò ní ipò ojú kan tó fi wọ́n sí lórúkọ jésù ayé yín á sún síwájú iṣẹ́ yín á sún síwájú ohun gbogbo tẹ́ ẹ wá ń béèrè lọ́wọ́ ọlọ́run lórúkọ jésù olúwa ṣe fún yín bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ lolúwa ó ṣe kò yí padà jésù olúwa wa. látọjọ́ monday la ti ń ra wheelchair fáwọn èèyàn gẹ́gẹ́ bí a ṣe ń rí ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn èèyàn ẹnìkan tún wá gbé e ní music house lẹ́nìí mo wá rí i pé nǹkan tá a lè ṣe láti fi dùn àwọn èèyàn nínú arábìnrin kan tiẹ̀ wà tó jẹ́ pé wheelchair tá a bá ra wheelchair fún tí ì ṣe èyí tó ní pọtí tó jẹ́ pé kò tún lè work wọ́n dẹ̀ ní sixty seven thousand naira ni èyí tí ó ní pọtí torí kò lè ṣe nǹkan kan fún rẹ̀ so ẹ jọ̀wọ́ ẹ jẹ́ káyì máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti kàn sí mi pé àwọn náà nílò ìrànlọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n tí mo lè promise yín ni pé màá rí ẹni tí mo fẹ́ gbé wheelchair fún kó tó di pé mo gbé fún tọ́lọ́mbà mínísítà fún yín láti tú support olúwa ràn yín lọ́wọ́ ẹ ṣá text message sí orí fóònù nọ́mbà ti tèmi nọ́mbà mi zero eight zero three three two six eight eight four six zero eight zero three three two six eight eight four six ẹ kọ send nọ́mbà sí ẹ jẹ́ àdùnfà fún bàbá mi pf fọwá láti iléeṣẹ́ ìránṣẹ́ kremik ẹ má gbàgbé o jésù ò ní pẹ́ o iṣẹ́ àpòstélé orí kẹrin ẹsẹ̀ kejìlá ó ní kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn nítorí kò sí orúkọ mìíràn tá a fún ni lábẹ́ ọ̀run nínú ìta fi lè gbà wá là sí orúkọ jésù god bless you olùwàdìsífàmà mẹrẹkù sẹńtà níbẹ̀ ní orí èṣù ti ń fa christ revival mẹrẹkù sẹńtà níbẹ̀ ní àṣírí èṣù ti ń tú. wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa sí etí gbọ̀nyìn látẹnu bàbá wa nínú olúwa reverend pf wa ti ìjọ christ revival miracle church tó wà ní nọ́mbà seven reverend pf wa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ẹ máa bá wa ká lọ. ní orúkọ jésù. in the name of jesus. bàbá wa ti bẹ ní ọ̀run. our father in heaven. a gbé yín ga nítorí pé ẹ̀yin ni ọlọ́run tó dá ọ̀run àti ayé. we lift your name up because you are God that created heaven and earth. ohunkóhun tí ó bá wù ọ́ ló ló sì ń ṣe. and whatsoever you desire you do. bíbélì sọ pé ọlọ́run ṣe ohunkóhun tó wù ní ọ̀run. the bible says God does whatsoever he likes in heaven. ǹjẹ́ ọlọ́run mẹ́ta lọ́kan àwa bẹ̀bẹ̀ lọ́dọ̀ yín lónìí. God the Trinity we plead before you today. pé kó na agbára rẹ láti ṣe àtúnṣe ayé gbogbo àwọn tó gbọ́rọ̀ yìí lónìí olúwa. that you send forth your powerful hand to adjust the life of all my listeners today o oh Lord. ní ìparí ọ̀rọ̀ ọlọ́run yìí lónìí at the end of this message of the word of God today. Kí agbára Ọlọ́run kó wọnú ayé yín lọ. May the power of God enter your lives. Kí iṣẹ́ ìyanu kó sì bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ayé yín. And for miracles to happen in your life. Ní orúkọ Jésù Kristi ní agbá In Jesus Christ's name we pray. Àmín. Amen. Lónìí mo ń sọ nípa ẹ̀mí mímọ́ today I speak on the topic Ẹ̀mí mi má ṣe pàtàkì nínú ayé búburú. This present wicked world that we find ourselves. Pàápàá ayé tí èṣù ti tẹsẹ̀ bọ̀ tó ti gbogbogbò rẹ̀ pọ̀ tí àwọn èèyàn ọmọ ibi tí wọ́n ń lọ mọ́ especially in this present wicked world where the devil has polluted so much that people do not know where they are going. nínú ìwé matthew orí kẹta ẹsẹ̀ kọkànlá sí kejìlá. in the gospel of matthew chapter three from verse eleven to twelve. johannu ló sọ ọ̀rọ̀ yìí. john made this statement. ó ní lóòótọ́ lè mi fi omi baptisi yín fún ìrònúpìwàdà. He said, Indeed, I baptize you with water for repentance. Ṣùgbọ́n ẹnìkan tí ó pọ̀ jù mí lọ bẹ lẹ́yìn mi bàtà ẹni tí èmi kò tó gbé òun yóò fi ẹ̀mí mímọ́ àti iná bàmtísì yín. But he that cometh after me is mightier than I, whose shoes I am not worthy to bear. He shall baptize you with the Holy Ghost and with fire. Ẹni tí àtẹ rẹ̀ ń bẹ lé ọwọ́ rẹ̀ yóò sì gba ilẹ̀ ìpàkà rẹ̀ mọ́tótó yóò sì kó àlìkámà rẹ̀ jọ sínú abà ṣùgbọ́n ìyàngbò ni yóò fi iná àjókòó sun. whose fan is in his hand and he will thoroughly purge his flour and gather his wheat into the garner but he will burn up the chaff with unquenchable fire. à ń sọ̀rọ̀ nípa ẹ̀mí mímọ́ lónìí. we talk about the holy spirit today. bẹ́ẹ̀ nìkan bá sọ pé kò sí ẹ̀mí mímọ́ báwo ló ṣe mọ̀ pé ẹ̀mí àìmọ́ wà. if someone declare that there is no holy ghost today how does he know that there is unclean spirit. bí ẹ̀mí àìmọ́ bá wà èyí tó ń yọ orílẹ̀-èdè wa lẹ́nu tó ń yọ inú ilé kọ̀ọ̀kan lẹ́nu tó ń yọ ibi iṣẹ́ kọ̀ọ̀kan lẹ́nu ohun téèyàn lè fi yọ ẹ̀mí àìmọ́ lẹ́nu tó yẹ kó o gbà láàyè nínú ayé rẹ òun ni ẹ̀mí mímọ́. if there is unclean spirit that troubles the nation that troubles family, that trouble people in places of work, then what you ought to allow in your life is the Holy Spirit. Ohun kò gbọ́dọ̀ má ní ni ẹ̀mí mímá jẹ́ gẹ́gẹ́ bí owó ti ṣe jẹ́ ohun àìgbọ́dọ̀ má ní fún ìlò ènìyàn. Just as money is so important for human beings' usefulness, so exactly the Holy Spirit is something you must have in your life. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni bí owó ti ṣe jẹ́ ohun tó wúlò fún ènìyàn láti lò láti fi ra nǹkan láti fi ọkàn yàn balẹ̀ jù bẹ́ẹ̀ lọ ni o ẹ̀mí mímọ́ èyí tó ju owó lọ. Just as money is so important to keep us alive and give us the assurance to buy whatever we desire. So exactly you need the Holy Spirit to guide your life. Ó lè ní gbogbo owó ayé yìí ọkàn rẹ má sì balẹ̀ rárá àti rárá. You may have the whole money in the world and yet you do not have rest of mind. torí owó kò lè fún ọkàn rẹ ní ìsinmi ohun tó lè fún ọkàn rẹ ní ìsinmi tó lè fi ní ìdánilójú wípé o máa wọ ìjọba ọ̀run òun ni ẹ̀mí mímọ́. Money cannot give you rest of mind. What can only give you rest of mind and assure you the kingdom of heaven is the Holy Spirit. Owó ò ṣe é sinmi lé lọ títí ohun tó ṣe é sinmi lé òun ni ẹ̀mí mímọ́ money cannot be relied upon permanently the only thing you can rely upon permanently is the holy spirit. ẹ̀mí mímọ́ ó ṣe pàtàkì fún ọ láti ní arákùnrin tó ń gbọ́rọ̀ àti arábìnrin tó ń gbọ́rọ̀ yìí lónìí. holy spirit is so important for you to possess you brothers and sisters listening to this program right now. gba ẹ̀mí mímọ́ kí ayé rẹ bá lè nítumọ̀. receive the holy spirit you my listener so that your life will be meaningful. nígbà tó bá ṣí ọkàn rẹ payá tó ronú pùwàdà kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ìwọ pé ẹ̀mí mímọ́ wọnú ọkàn rẹ yóò wọnú ọkàn rẹ yóò jọba nínú ayé rẹ yóò sì fún ọkàn rẹ ní ìsinmi. When you call on Jesus Christ to come into your life and you invite the Holy Spirit into your life, it will give your life rest of mind. Láìsí Jésù kò sí ẹ̀mí mímọ́. Without Jesus Christ, there is no Holy Spirit. Láìsí ẹ̀mí mímọ́ kò sí Ọlọ́run. Without the Holy Spirit, there is no God. Ẹ̀mí mímọ́ ni ẹni kẹta Ọlọ́run kì í wọnú ayé ènìyàn kí ayé èèyàn wà bákan náà. The Holy Spirit is the top person of God. It will never enter one's life and that same person's life remain the same. Ẹ̀mí mímọ́ kì í wọnú ayé ènìyàn láìsí iná. Holy Spirit will not enter anybody's life without fire. O nílò iná fún iṣẹ́ ìránṣẹ́. You need fire for your ministry. O nílò ẹ̀mí mímọ́ láti dojúkọ ayé búburú tí ó ń ṣègbé lọ lọ́wọ́lọ́wọ́ yìí. You need fire to be able to withstand and face this wicked world that is about to roll off. O nílò ẹ̀mí mímọ́ kí ayé kó má bàa ní agbára lórí ẹ. You need the Holy Spirit so that the world will not be able to prevail over your life. O nílò ẹ̀mí mímọ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó ba lè yí ọ síwájú àti síwájú sí. You need the Holy Spirit so that the word of God will become clearer and more understandable than before o in your life. O nílò ẹ̀mí mímọ́ kí iṣẹ́ ìránṣẹ́ tí a gbé lé ọ lọ́wọ́ kó ba lè rọ̀ ọ́ lọ́rùn láti máa ṣe. You need the Holy Spirit for the ministry God has committed into your hand to be successful. Àìgbà ojúlówó ẹ̀mí mímọ́ ló mú kí ẹ máa wá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ ẹni tí kò yẹ kó wá ìrànlọ́wọ́ lọ sí not receiving the genuine Holy Spirit is what makes people to go and search for assistance where there is no assistance. Bí counterfeit ẹ̀mí mímọ́ ṣe wà, bẹ́ẹ̀ ni genuine ẹ̀mí mímọ́ náà wà. As we have counterfeit Holy Spirit, we also have genuine original holy spirit. báwo la ẹ ṣe mọ genuine ẹ̀mí mímọ́. how can we identify original genuine holy spirit. ẹni tí ẹ̀mí ọlọ́run bá wà nínú rẹ̀ kì í ṣì ènìyàn lọ́nà. he that has the spirit of God in his life will not mislead people. ẹni tí ẹ̀mí mímọ́ bá wà nínú rẹ̀ kì í darí ènìyàn sí ọ̀nà tí kò tọ́. he that has the holy spirit in his life will not direct his fellow human beings on the wrong path. ẹni tí ẹ̀mí bá wà nínú rẹ̀. he that has the holy spirit in his life. kì í sọ pé olúwa ní kẹ́ ẹ lọ mú nǹkan wá. he will not instruct the people is referring to that God said you should go and bring something. ẹni tí ẹ̀mí ọlọ́run bá wà nínú rẹ̀ kì í di ẹrù wọlé ènìyàn lórí. He that has the Holy Spirit in his life will not add burden to the people that have come to him. Ẹni tẹ́ ẹ bá wà nù rẹ̀ kì í gbàdúrà fún yàn tán kí ó dẹ̀ bá wojú lẹ̀ pé Olúwa ní kó o fún un ní mọ́tò Olúwa ní kó o ra nǹkan kankan fún òun. Antáfíìtì ẹ̀mí má leléyìí. He that has the Holy Spirit in his life will not pray for somebody and still be expecting the person he has prayed for to tell him that God said you should buy me a motor car you should present me with something that word coming out is coming out from the in-depth of counterfeit Holy Spirit. bí ẹ̀mí Ọlọ́run bá wà nínú rẹ̀ if you have the Holy Spirit in your life. wàá ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ. you will do the right thing at the right time. ẹ̀mí mímọ́ nínú ayé ìránṣẹ́ Ọlọ́run. Holy Spirit in the life of a servant of God. nínú ayé àwọn wòlíì tó ti wà ṣáájú. in the life of the former prophets. Wọn kì í máa ń ta ẹ̀mí mímọ́. They do not sell the Holy Spirit. Ọ̀fẹ́ la fún yín. Free you are given. Ọ̀fẹ́ náà ní kẹ́ máa fún àwọn ènìyàn. Free you should discharge it out to people. Olúwa wí The law says. Ẹ lọ ra lẹ̀. Go and buy a parcel of land. Olúwa wí God says. Ẹ rán mi lọ sí ìlú òyìnbó. Send me to America. <laughs> Ọlọ́run wí The Lord says. Odindi mọ́tò yẹn gbé fún mi. That your good car give it to me. Ẹnikẹ́ni tó bá jẹ́ ìránṣẹ́ tó bá bá ń ṣe bẹ́ẹ̀ ọ̀nà ìparun láyé rẹ̀ wà. ẹ Anyone that calls himself a servant of God and he does this is in the line of perdition. Nígbà tí oṣooyẹ fẹ́ fi owó ra ẹ̀mí mímọ́. When that sorcerer wanted to use his money to purchase the holy. Ẹgbẹ́ ohun tí ìránṣẹ́ Ọlọ́run wí. Hear what the servant of God told him. Ó ní kò ṣègbé pẹ̀lú owó ẹ. He said perish with your money. Pétérù àti Jòhánù wí wúrà àti fàdákà èmi ò tilẹ̀ ní ṣùgbọ́n ohun tí èmi ní èyí ni èmi fi fún ìwà rọ̀ pé ní orúkọ Jésù dídé kò sì máa rìn iṣẹ́ tí ẹ̀mí mímọ́ máa ń ṣe nínú ayé àwọn tó fàyè gbà nìyẹn. Peter and John told that cripple he said gold and silver have I none but that which I possess is what I give you in the name of Jesus Christ rise up and walk that is the attribute of people that has the Holy Spirit in their lives. arákùnrin àti arábìnrin. and so brothers and sisters. ìgbàgbọ́ rẹ gbẹ́dọ̀ dúró lórí ìpìlẹ̀ ẹ̀mí mímọ́ kí ó tó lè dára fún ọ kó o tó lè fi ìjọba Ọlọ́run ṣeré jẹ. your faith faith must rest on the foundation of the Holy Spirit for your life to prosper so that you can also enter the kingdom of heaven. nítorí Jésù wípé ẹ gba ẹ̀mí mímọ́ nígbà tó mí sí wọn tán. And so Jesus told them receive the Holy Spirit after he has inspired them. ìjọ Christ Revival Miracle Church tó ń bẹ ní nọ́mbà seven Reverend P.F. Owa Christian lẹ́yìn St. Louis College Adéyẹmọlẹ́yà Àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ló ń pe gbogbo iléeṣẹ́ ìrànṣẹ́ tí ìpè rẹ̀ dájú láti wá fún ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì fún odidi ọjọ́ mẹ́ta gbáko onírúurú iléeṣẹ́ ìrànṣẹ́ ránṣẹ́ ló ṣe pàtàkì fún láti wá fún three days ministers and workers conference lẹ́yìn tí ó bẹ̀rẹ̀ ní thursday on the fifteen sí saturday on the seventeen of july twenty twenty one ọjọ́ thursday aago méjì lọ́sàn-án friday aago méjì lọ́sàn-án bọ́bá wa di lọ́jọ́ saturday aago mẹ́wàá àárọ̀ ìrànlá rẹ̀ lẹ́yìn jẹ́ tọ́lọ́ ń sọ fún bàbá wa nínú olúwa reverend pa fọwá onírúurú iléeṣẹ́ ìrànṣẹ́ tó fẹ́ kí ìpè òun gbòòrò tàbí kó máa ràn bí òrùn kó máa bọ̀ wá fún sẹ́mínà yìí láti ọwọ́ ọ̀tọ́ ni ẹ̀mí mímọ́ aláìlábà wọn nípa bí ọlọ́run ṣe dúró ti paul nehemiah àti àwọn àpọ́stẹ́lì kàrìnkàrìn nínú ìwé mímọ́ ọ̀rẹ́ wa ìwọ náà dìde ńlẹ̀ wúyà mọ́dẹ́gunlá fún three days minister and workers conference lẹ́yìn tí ó wáyé nínú ìjọ kremik tó wà ní nọ́mbà seven reverend pf ọwá crescent adéyẹmọlẹ́yà ọ̀túnmọ̀lẹ́tẹ̀ ń bàdàn. tàbí ká ẹ pé bàbá wa nínú olúwa sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three three two three four two eight eight. ìfàmì òróró yóò ní gbẹ lórúkọ jésù. ẹ jẹ́ kí a gbàdúrà mo pàṣẹ kí ẹ̀mí má kó wọnú ayé rẹ bó ṣe ń gbọ́rọ̀ yìí. I command the Holy Spirit to enter your life as you hear this prayer now in Jesus' name name. kí iṣẹ́ agbára kó bẹ̀ sí ṣe nínú ayé rẹ. so that powerful works of miracle will start to happen in your life. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. ní orúkọ jésù ni mo gba àdúrà. in Jesus Christ's name I pray. àmín. amen. o lè pè mí sí nọ́mbà yìí. you can call the man of God on this phone line. 08033 two three four two eight eight ìránṣẹ́ ọlọ́run tó ń bá ọ sọ̀rọ̀ òun náà ni ajínrere àti wòlíì pf ọ̀wá. the preacher that is preaching this message to you is a servant of God evangelist and prophet pf ọ̀wá. àlàáfíà ni fún ọ. peace of God be upon you all. àmín. amen. ó dá mi lójú pé ẹ ti rí ìdánidìgbà nínú ètò tòní yìí lẹ́yìn tí Christ Revival Miracle Church tó wà ní nàmbà seven Reverend pf ọ̀wá crescent lẹ́yìn St. Louis College adéyẹmọlẹ́yà ọ̀tùmọ̀lẹ́tẹ̀ ń bàdàn ṣe agbátẹrù ẹ̀ bí àwọn ìsìn wa nínú ìjọ wa ṣe ń lọ láàrin ọ̀sẹ̀ nìwọ̀n yìí ní gbogbo ọjọ́ sunday bẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ni ọlọ́run alààyè ti máa ń nawó agbára lórí onípòjìpọ̀ àwọn èèyàn ní gbogbo ọjọ́ monday sí